alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi ja'ala ar-rasula muhammadan sallallahu alayhi wa sallam qudwatan lana fi salah ọba tí ó fi ànábì kalẹ̀ fún alápèjúwe tá a máa kọ́ṣe tá a bá ń kírun báyà ń dá kí a bá ń kí ní jama wasalaatu wasalaamu alayhi àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó bá wa muhammad wa ala alihi wa sahabi ajma'in kó gbogbo àwọn ará ilé pátá kó sì bá gbogbo àwọn sahaba rẹ̀ pátápátá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbéyàwó lénìí lérí ètò wa fíkà dẹ̀líl ètò àgbọ́yé ẹ̀sìn wa àti ẹ̀rí tá a gbára létà fi sẹ̀sìn. òun náà ni sọlátù lè imáàmì ala makanin arfa'a min maqami lè ma'mumin fi salah min asbab al-khilafi fi masajid kí ìmáàmù kọ́ máa kírun ní àyè tó ga ju ti àwọn jàmáà lọ kọ́ máa kírun lérí mímbàrí kọ́ máa kírun lérí pèpèlè kan tó ga ọ wá ga ju tàwọn jàmáà lọ nínú mọ́ṣáláṣí ọ wà nínú àwọn ìtì ń fa áwọ̀ àti àìgbọ́ra ẹni yé láwọn mọ́ṣáláṣí wa àwọn kan wọ́n pè é jí kí gbogbo ẹ̀ flat kọjá pé àtìmáàmù àtàwọn tá à kírun lẹ́yìn rẹ̀ kí gbogbo wa kí ká tò ilẹ̀ ẹlẹ̀ kọkàn ọmọ jura wọn lọ káyè lè máàmù ọmọ ga ju tàwọn jama lọ àwọn kan sọ pé ìmáàmù lọ́lá ìmáàmù tóbi ìmáàmù gbọ́dọ̀ wà láàyè tó ga ju ti àwọn jama lọ nítorí ipò rẹ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí bí wọ́n ṣe máa ń ṣe é nù ẹ̀rọ màyà mi lérí ètò yìí òdodo làá máa ń là mọ́lẹ̀ a sì ní sọ tara wa a mẹ́rin wa nu Quran a sì mẹ́rin wa nínú hadisi nítorí ti wà nu Quran ni wọ́n pè lẹ́sìn nítorí wà nu hadisi ìbá àmásìyàn Quran ẹ̀sìn náà lòun náà torí ọlọ́run ọba ní ká tẹ̀lé òun ká sì tẹ̀lé ànábì al-iqtida'u bir-rasul ká máa kọ́ṣe ànábì fi iqamati salawat lérí àwọn àrùn tá à ń kí lápapọ̀ yóò jẹ́ kí ẹnu wọ́n ṣọ̀kan lẹ́yìn náà ìmọ̀kọ́sí ànábì yìí yóò mú wa jìnnà sí aáwọ̀ yóò mú wa jìnnà sí ìmọ̀-abárawájà yóò mú wa jìnnà sí ká máa ṣaláì gbọ́ra wáyé láwọn mọ́ṣáláṣí wa lédè àwọn ọ̀rọ̀ tó yẹ ká yanjú pẹ̀lú mà àti pẹ̀lú kéwú sẹ́ni mọ́ṣáláṣí tá a máa ń lọ léèwọ̀ yẹn àti gbogbo tá a máa ṣe ń bẹ̀ pátá ọlọ́run sọ ànábì sọ ni ọmọ adarí wa kì ṣe pé àwọn bàbá sọ àbáwọn àfa sọ ọlọ́run wa ní ká kírun lóòótọ́ nínú Koran láwọn àyà tó pọ̀ tí ń pa wá láṣẹ pé ká kírun jama ọlọ́run sọ ní Qur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wa aqimus salah ọlọ́run ní ẹ lè kírun lápapọ̀ wa atu zaka ẹ sì máa yọ zaka o warika'u ma'ar raki'in ẹ máa lọ lè rúkú papọ̀ mọ́ àwọn tí wọ́n ń níbo làwọn tí wọ́n ń rúkú wà tá ti darapọ̀ mọ́ wọn nínú mọ́sálásí ni ọlọ́run ní warika'u ma'ar raki'in ẹ má dá rúkú nulẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ lè rúkú papọ̀ mọ́ àwọn tí wọ́n ń nínú mọ́sálásí suratul bakara quran aya forty three lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé ọkùnrin ọ̀ràn yẹn ni kò lè kírun jama mọ́sálásí tàbá wa dé mọ́sálásí tàbá kírun jama nínú àwọn nǹkan tí a máa ń fà mọ́ra wa lọ́wọ́ òun náà ni pé imam ibi tẹ́ dúró sí ọ̀gá ju tiwa lọ ẹ bọ́ sílẹ̀ imam wa sọ pé èmi ni ìmáàmù yín ọyẹ káàyè tèmi ó yàtọ̀ sí tìyín ọ̀rọ̀ ti pé méjì báyìí èwo lè sin sọ ṣé káàyè lè mọ́mọ́ ga tuntun jàmáà lọ ni àbí kí gbogbo orí bákan náà anabi sì pariwo anabi ní sọlú kamara ètò mọ́ ní usọ́lì anabi ní ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí ti ń ké o bẹ́ẹ̀ bá fẹ́ kírun èmi ni ẹ máa wò kọ́sẹ̀ o imaamu al-Bukhari ló gbàdé sí yẹn. وصلاة الإمام في مقام أرفع من مقام المأمومين مكروه كره ذلك المصطفى صلى الله عليه وسلم kí àyè lè má mọ̀ ga ju tàwọn jàmá lọ nínú masjid anabi kórira rẹ̀ anabi ọ̀fẹ́ afáwọ̀ abu abbas nínú àwọn sahaba wọn níjọ́ kan anabi rí arábìnrin kan anabi wàá sọ fún pé wàá arábìnrin yìí ọmọ tiẹ̀ kápẹ́ńtà ni òun máa ń kan àgbẹ̀ wàá sọ fún un pé kọ́ bá mi kan mímbàrí ọmọ arábìnrin yìí ọwọ́ kan mímbàrí ibi anabi máa ń dúró ṣe wútúbà ọwọ́ jẹ́ onípele mẹ́ta afáwọ̀ abu abbas yìí nínú àwọn sahaba ó ní walaqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam ó ní mo fojú mi mo fi gán ní ànábì báyìí qama alayhi ànábì dúró lérí mímbàrí lérí bí a ti máa ń ṣe kútúbà yukabbiru ànábì sì bẹ̀rẹ̀ sí kẹrùn ó ní allahu akbar wa kabbara an-nasu wara'ahu àwọn èèyàn náà ṣe allahu akbar lẹ́yìn ìgbà tó ṣe tiẹ̀ tán wọ́n wà alẹ́ lè mímbàrí ànábì sì wà lérí mímbàrí thumma raka'a ànábì wà rúkú thumma rafa'a ànábì tún gbérí kò nírúkọ ọwọ́ kú láti fèrè kalẹ̀ fana zala kahkariya afawa abul abbas ọlọ ànábì wa sọ̀kalẹ̀ lèrè mímbà ọfẹ yìí sọ̀kalẹ̀ ọfẹ yìí rìn sẹ́yìn ọwọ́ sọ̀kalẹ̀ hata sajada fi asili lè mímbà ànábì wa fèrè kalẹ̀ ní eri lẹ́lẹ̀ eh, nísàlẹ̀ mímbà rẹ̀ fún maada ànábì tún wá gun mímbà rẹ̀ padà hatta fariga min akhir salatihi ó tún wá kí tó bá tún wá dásìkò tó fẹ́ fẹ́rí kalẹ̀ yóò tún fẹ́ yìnrìn sẹ́yìn yóò wá fẹ́rí kalẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ níbi tí àwọn jama náà ti ń kẹrun thumma aqbala ala nas nígbà anábì wá kẹrun tán anábì wá kọjú sọ àwọn jama anábì ní yá ayuwa nas anábì ní mo pè yín ọmọ èèyàn mo pè yín mùsùlùmí tẹ́ ń kẹrun innama sana'atu hadha lita'tammu bi wa lita'lamu salati èyí tí mo ṣe yìí ìbá ti ṣe o èyí tí mo ṣe èyí tí mo gun mẹ́mbà rí ti ń kírun fún yìí ìyìnbá ti ń ṣe o torí kẹ́ ẹ lè kẹ́kọ̀ọ́ kẹ́ ẹ lè rí bí n ṣe ń kírun ló di ń ṣe o tí wọ́n bá ní tí mo ṣe èyí tó di ń ṣe ni o ìtumọ̀ ẹni pé àyìnbá ti ń ṣe o ànábì iná máa sọ̀nà àtò àdà ànábì ní eléyìí tí mo ṣe yìí ó nídìí o lítà àtàmọ̀ bí kẹ́ ẹ lè máa kọ́sẹ̀ mi wà lítà àlámùsọ̀lá àti kẹ́ ẹ lè mà bí n ṣe ń kírun kẹ́ ẹ lè rí dáadáa ẹ̀kọ́ ní jẹ́ fún yín o rọwáwò muslim imam muslim ló gbàdé sí náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bẹ̀rẹ̀ àwọn afáàtì fà jáde pé bí ìbá jẹ́ pé anábì fẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń kírun ni anábì ọba ti dó lérí ibi tó ga ju tàwọn jàmáà lọ wọ́n ní torí ẹ̀ náà ni ò sí parí ẹ̀yìn wọ́n ní torí ẹ̀ ló ti fẹ̀yìn rìn wá sẹ́yìn ló fi wá fèrè kalẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ adépé ilẹ̀ẹ́lẹ̀ láti máa ń kírun pẹ̀lú àwọn kìí ṣe pé báwọn bàbá sì gbé kalẹ̀ bá a ṣe bá wọn tí wọ́n ṣe ń lù báyìí ọ̀rọ̀ kọ́hún tí a bá ní ọ̀dà nínú mọ́ṣáláṣí a mú ẹ̀rí tí ò jẹ́ ọ̀dà wa èyí tó bá sì dáa a mú ẹ̀rí wa tó jẹ́ ọ̀dà nínú ọ̀rọ̀ táwọn àlùfáà gbára hadith kan wá nínú sunan hadith five hundred ninety eight àrùn rọ́jòlì nǹkan àná máa Ammar ibn Yasir bil Madain wọ́n ní arákùnrin kan ó ní òun wà pẹ̀lú amari ọmọ yasir amari ọjọ́ kan nínú àwọn ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam bili madain ó ní ààyè kan tá n pè ní madain làwọn wà fáwọn kímọ̀tì sọ̀lá ó ní wọ́n wá gbẹ̀rún dúró fatakọ́ dama amaru ẹ̀ amari òun lọ wá bọ́síwájú ọ̀fẹ́ kí jama fáwọn jama wà qama ala dukani yusalli ọwọ́ adúró lérí ààyè kan tó ga wà nasu asfala àwọn èèyàn àwọn wà nísàlẹ̀ rẹ̀ ibi tí àmárè dúró ọ̀gá ju ibi tí àwọn jama tó sí lọ fatakọ́ dama ọ̀zẹ́fà àfàwà ọ̀zẹ́fà nínú àwọn sahaba nabi òun lọ́wọ́ bọ́ síwájú fa akata alayẹ̀dẹ́ yìí fatabá àhú àmárè ọwọ́ fa àmárè lọ́wọ́ àfàwà ọ̀zẹ́fà ọfà àmárè lọ́wọ́ àmárè náà sì tẹ̀lé hata anzalahu ọ̀zẹ́fà títí tí àfàwà ọ̀zẹ́fà fi wá sọ àfàwà àmárè tó fi wá sọ kalẹ̀ síbi táwọn jama wà ó sọ kalẹ̀ lérí pẹ̀gbẹ́lẹ̀ tí ìjàmá lọ ààyè tó ga ju ti jama lọ yẹn ó sọ kalẹ̀ kó mẹ́ ọwọ́n kẹrùn lọ. falama faraga amaru min salatihi nígbà tí amaru tó wá sálámà tó parí irun kọ́lọ̀ láwọ̀ òzèèfà àfàwọ̀ òzèèfà wá ń sọ fún amaru pé alámùtàsímáà rasulallah sallallahu alayhi wa sallam yaqul ṣé ìwọ amaru ó pé òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ìdá amarọ́júlù kàwọ́mà ìdá amarọ́júlù kàwọ́mà gbogbo ìgbà tí ẹnìkan bá ti jẹ́ ìmáàmù fáwọn àjọ rẹ̀ fàlàyẹkùn fi màkánì àrífàá mímọ kọ́mìhìn kò gbọ́dọ̀ dúró sí ààyè tó ga tàwọn jàmá rẹ̀ lọ bákan náà ló yẹ kí ibi tí gbogbo wọn ti kírun gbọ́dọ̀ rí gbogbo fúláàtì ni àti ìmáàmù o àtàwọn eré ilẹ̀ kan náà gbogbo wọn ti kírun ààyè tí ìmáàmù ò ní ga ju ti àwọn ẹjọ́ ń pàdé sí yẹn ká nítorí ẹni tí ó bá gbọ́ dáadáa òdeva ó ní ọgbọ́tà nábì sọ fún wa ni sàábà ní rìpọ́ọ̀tù ó ní gba ọ̀rọ̀ wa àmọ́ pé kò sójú àwa àwọn òsínbẹ̀bàtà nábì ń kírun àmọ́ àwọn sàábà sàlàyé bá nábì ń ṣe ń kì í wọ́n ní ìdá amar rọ́jùlù alikauma wọ́n là nàbí sọ pé gbogbo ìgbà tí arákùnrin kan tó bá fẹ́ kírun fáwọn jàmá rẹ̀ fàlẹ́ ayẹ́kùn fi màkání àrífàá kò gbọ́dọ̀ dúró ní ààyè tó ga ju ti àwọn jàmá tí wọ́n jọ ń kírun lọ. kọ́lá amaru afáwọ̀ amaru àwọn ejiyan tí wọ́n àwọn sàhábà tó bá ti ródòdó àwọn ń tẹ̀lé òdòdó ni ẹni kírun fún wọn yìí tó dúró láàyè tó ga jù yìí táǹpẹ̀ ní amaru ó ní lidhalika taba'tuka ó ní nítorí ẹ̀ mo ṣe tẹ̀lé ọ hina akhasta ala yadi nígbà tó fa ọwọ́ mi wá sísàlẹ̀ ó ní nítorí pé èmi náà padà rántí ipa náà kírun kí ìmáàmù ọmọ máa kírun láàyè tó ga jù ti àwọn máa mú mú lọ àwọn máa mú mí àwọn jàmá onímọ̀ rántí torí ẹ̀ náà lèmi náà sì gbàfà ó sì sọ kalẹ̀ Sunan Abi hadisi five hundred ninety eight ibẹ̀ láti rí gbogbo lè má mú kalọ̀ lè wò àwa jàmọ́ ẹ sọ fún lè má mú pé ẹ gbọ́ nǹkan báyìí ẹni kò lè ṣe tíra tíra láàfin láàfin já ẹlòmíì sì ṣe tíra ó kà ó rí àmọ́ báwọn bàbá rẹ̀ ṣe ń ṣeun ọjọ́ lójú ó sì dùn mọ́ ó sì gbà pé òun lọ dáa ju ìta nẹ́bì ní ṣe lọ bọ́dọ̀ bá wá rí báyìí àwọn àkáwà dúró lérí pé ẹja pa mímbà yìí rẹ ibi àti ń kírun yìí tó ga yìí ẹja pa rẹ kò sí aburú bí kéèyàn ti ṣe mistake ibi aburú wà ní pé kéèyàn má correct mistake ìbàdí má kàjàmá mọ́ṣáláṣí haram bákan náà gbogbo ẹ̀rí ìbàdí maka àwọn mọ́ṣáláṣí tá a ti ń kírun ládùúgbò wa gbogbo àtà lọ maka àwa tá a kírun ní haram ìbàdí gbogbo ẹ̀ bó ṣe rí bó ṣe wá látàzùkọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwa tábà wa pa kíyèsí náà ká pé àkíyèsí pẹ̀lú làákàyè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmáàmù ni ká sì kọ́kọ́ bá sọ ọ́ ká tó máa bá àwọn jàmáà sọ torí ìmáàmù ni ó yè é tó bá ti yé ìmáàmù ìmáàmù ó sọ fún àwọn jàmáà pé tó àti padà rí ẹ̀ kódà kí ààyè lè mọ́mọ́ máa ga ju ti àwọn jàmáà lọ o ẹ̀ apàrẹ ẹbí kẹfọ náà ní ìṣẹ́jú mẹ́rin lẹ́fìn fọ ẹ̀ sì tún táìsì ẹ̀ tún lẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́ mo wá sọ pé mo dé Cairo ààyè lè mọ́mọ́ ga ju ti jàmáà lọ ààyè ti àwọn mọ́sálásí tá a bá ń bẹ̀ ààyè ọmọ odó lu èkó anywhere gbogbo ibi tó bá wù kó dé sórí gbogbo ibi tó déhùn òun kó wọ́n fi ń darí ẹ̀sìn nítorí wà nínú àkọọ́lẹ̀ tíra alukorani àti sunna la fi ń darí ẹ̀sìn nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ maya mi wọ́n bẹ̀rẹ̀ wọn bá fẹ́ ní kọ̀ọ̀kan wa èyí tá a sọ yìí náà kọ́lọ́njọ́ sàǹfààní gbogbo àwa lè mọ́mọ́ àtàwọn jàmá masalasi àyè lè máàmù tó ga ju ti jàmá lọ ẹ̀jẹ̀ àlọ́ lè parẹ́ kásìwá dúró lérí sunna nabi ìdúró lérí sunna yẹn ní ó jẹ́ kí apapọ̀ ní ó jẹ́ apapọ̀ àwọn fáwa ní wọn bá wọn là nábì kórira àbí wọn wá ní kí wàá fa àkọ́wá kírun fáwọn ìwọ́ wàá dún ó dùn níbi táwọn dùn ló àwọn ni wọ́n ní ẹsẹ̀ àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sà sálẹ́kùn àgbọ̀yé wa wasalaamu wa